وعلى دين وهو Thank you. tí òun tó ń pè ní ìjọ àwọn iṣẹ́ wá kí ni ìpìlẹ̀ rẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ láti fi àti ẹ̀sìn ẹ̀sìn náà ara ìdíwọ̀ tó gbọ́ ọ̀gá ìjọba ó náà ń ṣe wa ìdọ̀wọ̀ bí àti ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ ìrìn àyè. a ń ṣe wa ìdọ̀wọ̀ bí òun náà ń ṣe wa fún àlejò àkókò òun náà ń ṣe wa fún àlejò. pé israel àwọn náà ní ọba òun náà ní ọmọ ìlú ọmọ ìlú. Thank you. kita selalu adalah pasien untuk kualitas kita merasa dibuai. Jadi diwajib itu berkembang dulu iman sendiri. Itu dalam barang ini. Ini lupa dibuai itu ini dibuai apa yang dibuai. So, Allah Allah Tuhan. kota mengkotor dari kamu. Bukan lupa ini a jangan lupa terus berdoa. Jadi kita kalau mau sedikit mau di ini mulai berdoa. Kalau mau ini di mau di berdoa. Ini jadi aku tak mau lagi. Oh, jadi ini yang aku ini Walaupun tak berarti Kumpulannya yang ditemukan Berarti yang membuat Ulang mesti ulang Untuk dirimu sendiri 我们中华民族的骨气，骨子里的爱，就是不屈不挠、自强不息。那么国家的强大，离不开所有人民。那么国家的崛起，那么我们每个人都要努力，努力加油，努力奋斗。祝那些在一线的叔叔、叔叔阿姨。 我们国家各个都是那好东西，好东西，大家都知道。今天我们要把那个万万这些东西拿出来，你看，好东西人家有的，人家想不起来什么，我来给补充上来了。补充上这些好东西，让。 incomoda la piccola, tu le que che non è proprio difficile. Le dici che la nostra persona è un paio di 50 anni. Beh, guardano la nostra di una cosa che tu sei loro. O per cui la politica è la nostra persona, perché è fazer istituto di muore. O que é que você vai fazer? non vai fazer un que di fare. Bene, بين ذلك وما بين أن محمد صلى الله تعالى عليه وسلم لما يقول ذكر الله له الصلاة في ذكره فلو صلى الله عليه عليه ذلك يقول يجب أن يفعل الله هو المسؤول لا تشترك في يوم Thank you.

tradiarak sigлейak eta ard eta da. ez

algo muy grande de la de un lugar 孩子啊，我们家的爷爷不容易，好在你不容易。你爷爷身体好，不容易。那个我爷爷，我爷爷也是，俺们他们家里面，我奶奶不容易。我老人家啊，我爷爷家里面，他都辛苦，但是就是他不容易。俺们家的婆婆，她也是不容易。 Allah Allah mau buat apa kepada kita? Oh,

tó bí máa lọ Thank you.